aláròye máa wí o. èyí ni bí èèyàn méjì ṣe jọlọ́run nípè níbi ìfẹ̀hónúhàn àwọn òṣìṣẹ́ aládàáni nìbàdàn èèyàn méjì ló jẹ́ ọlọ́run nípè bẹ́ẹ̀ ni dúkìá olówó iyebíye ṣòfò nígbà tí ọ̀pọ̀ èèyàn farapa lásìkò làásìgbò tó wáyé nígbà tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ aládàáni kan fẹ̀hónú hàn nígboro ìlú ìbàdàn rògbòdìyàn ọ̀hún ló wáyé nígbà tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ aládàáni kan tí wọ́n ń pè ní Sumal Food ládùúgbò Olúyọ̀lé nìbàdàn ń fẹ̀hónú hàn wọ́n ní àwọn aláṣẹ iléeṣẹ́ náà kọ̀ láti fún àwọn lẹ́bùn ìtura táwọn olóyìnbó ń pè ní paliétífù lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti kéde pé kí wọ́n máa fún àwọn iléeṣẹ́ aládàáni lẹ́bùn náà gẹ́gẹ́ bí ìwádìí akọ̀ròyìn wa ìfẹ̀hónúhàn láì fa wàhálà ló bọ́nà míì yọ nígbà tí àwọn ọmọ ìṣọ̀tá darapọ̀ mọ́ wọn tí wọ́n sì dáná sun abala kan iléeṣẹ́ Suma Foods pẹ̀lú àwọn dúkìá inú rẹ̀ tí ọkọ̀ kan pàápàá sì jóná gbúrúgbúrú lójijì làwọn ọlọ́pàá ya bò wọ́n pẹ̀lú ìbọn àti àdó tajútajú lẹ́yìn tí àwọn aláṣẹ iléeṣẹ́ ọ̀hún tẹ̀ wọ́n láago níbi tí àwọn agbófinró náà ti ń yìnbọn sókè láti fi dẹ́rù ba àwọn olùfẹ̀hónúhàn náà kí wọ́n lè túká ni ìbọn ti ṣe ìṣìbá mẹ́ta nínú wọn ọ̀kan ṣoṣo nínú wọn ló sì rú là nígbà tí àwọn méjì yòókù gbẹ́mìí ọ̀làbọ̀dé ni wọ́n pe orúkọ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún ṣe ṣàlàyé ó ní lójú ẹsẹ̀ tí ìbọn bá ọ̀kan nínú wọn ló ti kú a gbìyànjú láti gbé èkejì lọ sílé ìwòsàn bá a ṣe gbé e jókòó sórí ọ̀kadà pé ká sáré lọ tọ́jú ẹ̀ lọ́sibítù ló dára nù tóun náà kú nítorí níṣẹ̀lẹ̀ jẹ́ ń sun jáde lára ìbí omi síbẹ̀síbẹ̀ a gbìyànjú pé ká gbé e dé ọsibítù bẹ́ẹ̀ bóyá àwọn dókítà sì lè rí ẹ̀mí ẹ̀ bá a ṣe fẹ́ máa gbé e lọ làwọn ọlọ́pàá tó ń lé wa káàkiri tún ti ń bọ̀ wá bá wa bí gbogbo wa ṣe túká nìyẹn níbi tá a ti ń sàásàlà fún ẹ̀mí wa la ti fi òkú ẹni yẹn sílẹ̀ níwájú iléeṣẹ́ wa kejì tó wà ní seven up ládùúgbò ring road nìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọdẹ tó ń ṣọ́ iléeṣẹ́ yẹn ni wọ́n gbé òkú yẹn wọ inú ọgbà wọn lọ ṣùgbọ́n nígbà tó ń fìdí ìròyìn yìí múlẹ̀ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ sp adéwálé ọ̀ṣífẹ̀sọ sọ pé èèyàn kan ṣoṣo ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn àti pé àwọn tóògì tó darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn náà tó fi di ohun tí ó ń fi ẹ̀mí èèyàn àti dúkìá ṣòfò ló fa lọ́gbọ̀lọ́gbọ̀ ọjọ́ náà gẹ́gẹ́ bó ṣe sọ ohun tá a kàn mọ̀ ni pé ìròyìn tí kò fẹsẹ̀ múlẹ̀ làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yẹn gbọ́ tí wọ́n fi ń fẹ̀hónú wọ́n gbọ́ pé àwọn iléeṣẹ́ aládàáni ń pín paliétíìfù àti pé níṣe làwọn aláṣẹ iléeṣẹ́ wọn mọ̀ọ́mọ̀ kọ̀ láti fún àwọn ní tiwọn. wọ́n bà dúkìá mílíọ̀nù rẹpẹtẹ náírà jẹ́ ìyẹn ló jẹ́ ká mọ̀ pé àwọn tóògì ti darapọ̀ mọ́ wọn nínú ìfẹ̀hónúhàn yẹn wọ́n sì ti bẹ̀rẹ̀ sí bà nǹkan jẹ́ ìyẹn la ṣe ní láti dá àwọn bàṣẹ̀jẹ́ yẹn dúró èèyàn kan ló kú sínú ìṣẹ̀lẹ̀ yẹn àwọn méjìlá lọ́wọ́ wa ti tẹ̀ afurasí wọn gẹ́gẹ́ bí àwọn tọ́ọ̀gì tí wọ́n ba dúkìá onídúkìá jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí cp ayọ̀délé sọ́nùbí ti pàṣẹ pé kí wọ́n gbé kéèsì yẹn lọ sí ẹ̀ka tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ìwádìí sì ti ń lọ lọ́wọ́ láti mọ pàtó ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yẹn gan gẹ́gẹ́ bó ṣe wí. ọ̀làwálé ajáò ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́